tẹ́gbọ́n ti kú ẹ̀dá wọn tí wọ́n á sọ síìdì wọn yẹn bẹ́ẹ̀ wọn ni wọ́n á kó wàhálà wà so wọ́n sọ dé fáwọn yẹn pé kí wọ́n lọ máa bọ wọn lẹ́yìn ìgbà náà so eléyìí ló yẹ kí àwọn yẹn ló wá mú àwọn ojú ọ̀nà yẹn wọ́n á sọ di ojú ọ̀nà kan di ojú ọ̀nà kọ̀dìríyà so àwọn kan tá a máa ṣe ń bẹ̀ ni fúnra wọn náà wọ́n forí ru àwọn nǹkan yẹn lọ kékeré yá so wọ́n sábìtẹ̀ sí pé ẹ̀dá fẹ́ máa tẹ̀lé nìyí wọ́n yẹ pé àwọn yẹn náà gbogbo àwọn mọ́mù yẹn níbi ọ̀rọ̀ ẹ̀sìn bẹ́ẹ̀ ló jẹ́ pé àwọn èèyàn kan wà lọ́wọ́ pé wọ́n àwọn yẹn ọ̀rọ̀ ẹ̀sìn ò bá wọn tó yẹ pé bó ọmọ yẹn kọ́kọ́ ti máa ń rorí ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọ̀rọ̀ tó bá wọn ni wípé bóò làwọn ti fẹ́ ráyé sá ẹgbẹ́ ẹni tẹ́ wo bíi pati sufi ni pé bóò lèyàn ti fẹ́ ráyé sá kì í sọ̀rọ̀ ẹ̀sìn kò ní ní pé kọ́ ọmọ pé bóò láti kírun nígbà kan fẹ́ ni pé bóò ti wọ alua bóò ni ó jẹ́ pé kó mọ́ jẹun láàrin fifty days so gbogbo àwọn kankan kó gbà àwẹ̀ tó yẹ pé bí àwẹ̀ bíríbírí bóòlù ti fẹ́ gbogbo àwọn kankan bẹ́ẹ̀ pé yóò sáà jẹ́ pé èèyàn pì àjẹra èèyàn ní ẹ̀sìn ọlọ́run ọba tí wọ́n wò pé òun ó padà wá di nǹkan kan wọ́n wà wà sọ́lá débi kan so ibi táwọn ibi tí báwọn ti gbọ́ tiwọn yìí kéde kébẹ́ ó sọ pé o fẹ́ kéde kébẹ́ o fẹ́ máa wá bí ẹ̀sìn pé kí ni ẹ̀ á bó láti kírun bẹ́ẹ̀ kọ́ àwọn yẹn kàn dáyọ ni àwọn yẹn kan lọ́kọ́ bẹ̀rẹ̀ irú nǹkan báyẹn pé báwọn ti rí ẹ̀sìn sínú pé tó bá wọ aṣọ tó bá aṣọ rẹ tó já tán yányán súfíṣẹ́ ìyàtọ̀ nísìnyí àwọn tó wà láyé ìjọ ń hmm, ó wà aṣọ tó yẹ pé aṣọ tó máa wọ̀ kan ló máa so wọ́n mọ̀ pé o ti wà sọ́la àwọn èèyàn máa mọ wọ́n á mọ yìn ọ́ pé ẹni ọlọ́run ni ọ́ tí wọ́n bá ti wá yìn ẹlẹ́ni ọ́ àwọn èèyàn tó máa máa rú ẹni bẹ́ẹ̀ lè so ìgbà tó padà yá ṣètọ́nù nǹkan tó ń ṣe ṣètọ́nù padà wọlé sí ọ̀pọ̀lọpọ̀ wọn lára tó padà jẹ́ pé ṣètọ́nù wa lo ọ̀pọ̀lọpọ̀ láti jẹ́ pé wọ́n ń jọra wọn lójú wọ́n ríra wọn ní àwọn kankan so tó padà àwọn padà tó máa ń wá àwọn agbára kan tó tó wọ́n fẹ́ àwọn fẹ́ káwọn ọmọ ẹ sọ pé àwọn jẹ́ ni ọlọ́run so wọ́n fẹ́ rìn lórí omi ṣètọ́nù jẹ́ káwọn kan máa dàbẹ́ tó rìn lórí omi lójú àwọn èèyàn so wọ́n fẹ́ sọ pé nǹkan kan wà káwọn èèyàn wá tọrẹ lọ́dọ̀ àwọn pé àwọn fún àwọn ìṣètọ́nù jẹ́ káwọn èèyàn kan máa dàbẹ́ so kí ni ẹ̀ ló wà ń lọ títí títí tó fi wá dé ṣùgbọ́n àwọn ìbálẹ̀ ti rí mú jíza lọ́dọ̀ àwọn èèyàn kan so wọ́n ti máa wọ wípé àwọn ilé náà ti táwọn ànábì tó jẹ́ pé wọ́n ń tẹ̀lé ìlànà kan ẹgbẹ́ ẹni sọ àwọn náà ń tẹ ọ̀nà kan náà pè ní ṣé Ahmadu Tijani ẹgbẹ́ ẹni sọ báyìí so Ahmadu Tijani náà òun náà wà ó exist so àwọn èèyàn kan gbà pé ẹni Ọlọ́run náà làwọn náà ṣùgbọ́n mi lè fi gbogbo ẹnu sọ bẹ́ẹ̀ pé kìíní ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí wọ́n kú tán àwọn èèyàn náà tún padà lọ mú àwọn nǹkan kan pé àwọn ni wọ́n sọ àwọn ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tí wọ́n wá sọ yẹn tó wá pé àwọn ni wọ́n bá sọ wọn ò ní jẹ́ ẹni Ọlọ́run pẹ̀lú ẹ̀ torí pé kí ni pípẹ́ kí wọ́n máa fi àwọn kankan wé kùránì pé kí ni yóò téèyàn bá fi lè kà báyìí ó ti ṣe déédéé kùránì tí ìpàdé àbílẹ̀ jẹ́ ni kéèyàn kà ẹ̀ka pé ẹ̀wọ̀dọ̀ ká ètí gbogbo wáyé òní à pé oríṣiríṣi àwọn ẹ̀sọ̀ látù wọn ẹ̀ wá ju nǹkan káwọn ẹ̀ wá kọ sílẹ̀ lẹ̀ so àwọn irú nǹkan báyẹn àwọn èèyàn gbà pé ìdílé ànábì ni ẹni ni ṣé amadu Tijani ti wá wọ́n gbà pé ṣé kọ̀dúyà àwọn wà láti ibi wọ́n gbà pé ìdílé ànábì pé o ní ṣé Ahmad Tijani kí n ló ti wá so látara bẹ́ẹ̀ wọ́n pe ọ̀rọ̀mọdọ́mọ ànábì ni wọn ẹni wá ń sọ àwọn ọ̀rọ̀ tó pọ̀ òdìdí ọ̀rọ̀ kan ni pé káyọ̀ pé àwọn lẹ́yìn àrọ́mọdọ́mọ ànábì so òdìdí ọ̀rọ̀ kan tún nìyẹn náà so àwọn gbà pé àrọ́mọdọ́mọ ànábì ni àwọn gbà pé ẹni yẹn odidi èèyàn pàtàkì kan nígbà láwọn náà wá kú tán oríṣi àwọn ọ̀rọ̀ tí àwọn èèyàn kọ bíi jàwáyérò lè màání àti nǹkan tó pé ọ̀rọ̀ so lẹ́yìn wá gba náà wà ní pé inú sẹ́wù tó wá gbajúmọ̀ tó fi ìlànà Tìjàníyà kò lágbára wà ní ṣé Ibrahim ní yàsùn wa ẹgbẹ́ mi tẹ́ káwọn tẹ̀lé lánàá yẹn tí wọ́n sọ pé kí ni o tí wọ́n jẹ́ kí lánàá yẹn wá jẹ́ ẹni tó pé kí ni o ó lágbára gan tó wá jẹ́ kó tàn káàkiri gbogbo ayé tó pé àwọn jáde nínú Senegal náà ti jáde so gbọ́dọ̀ tó wá jáde ọmọ Senegal àwọn àwọn ẹ̀ṣẹ̀ ṣé àwọn ọmọ Tìjàníyà wọn gbà pé òun kọ pé àrọ́mọdọ́mọ ànábì ló ń pè ilẹ̀ lárúbáwá lòun ti wá ẹ̀dá àwọn làwọn gba kinní yẹn lọ́wọ́ àwọn tó ń gbé bọ̀ bẹ́ẹ̀ àwọn yẹn mú ẹ̀sìn wọnú ìlú wọn ẹgbẹ́ pé kí àwọn Tìjàníyà náà ni wọ́n mú ẹ̀sìn wọnú Nàìjíríà tàwa yìí ló jẹ́ pé òun ló lágbára jù so àwọn yẹn náà wọ́n ń lọ pẹ̀lú pé àwọn náà sọ pé àwọn náà ń tẹ̀sìn ká àwọn tó jẹ́ àwọn alùsùn náà jàmáà ti ń tẹ̀sìn ká so àwọn yẹn náà ìtẹ̀sìn wọn káwọ̀ lu Senegal ẹgbẹ́ ni inú àwọn tó yẹ so gbogbo àwọn kan táwọn náà wá ṣe ó jẹ́ àwọn mùjìzáàtì àwọn Amẹ́ríkà bí bí kí wọ́n ní pé ẹnìkan mọ́tò kan lè gbẹ́ ẹnìkan tó kú lẹ̀lẹ̀ wọ́n kan lè sọ pé ọ̀yà dìde lẹ̀lẹ̀ yóò sì dìde so àwọn àwọn ah eléyìí ṣe mu jíza so omi pé ah ṣé wàá gbà gangan lélẹ́yìí so látara bẹ́ẹ̀ <laughs> wọ́n gbà pé ẹni ọlọ́run pọ́nbélé òun ẹni yìí so àwọn èèyàn fi ń gbà so àwọn fi à ń pè wọ́n ní ẹni ọlọ́run so olùdókè káwọn yẹn wà lórí ìlànà yẹn bá lọ́wọ́ yẹ kí ìlànà yẹn fi wá gbajúmọ̀ náà pé Tìjàníyà àwọn Kọ̀dìríyà tẹ̀sí tó yẹ kí Tìjàníyà ò lágbára ju Kọ̀dìríyà lọ púpọ̀ ní pé torí pé kí ni o àwọn ó ti gba bí áfíríkà ẹni tó tún jẹ́ ṣéwù kan tó wá jáde tó jẹ́ pé ó tún tó tún gbé kínní yẹn lárugẹ tó jẹ́ kó pọnà ṣe Ibrahim so látara bẹ́ẹ̀ làwọn yẹn fi wọ́n ń tẹ̀lé lánàá yẹn so nǹkan tá a fẹ́ sọ àwọn yẹn náà ni pé kò sí lànà kan tó dáa tó jẹ́ tó ju lànà Ànábì sẹ́lẹ̀ lọ so wọ́n ti wọ́n ti compile gbogbo tí Ọlọ́run bá sọ àti tó ṣiṣẹ́ rẹ̀ sọ wọ́n ti compile ẹ̀ sílẹ̀ fún wa so ká wá díẹ̀ dáadáa ká má tẹ̀lé ọ̀rọ̀ tẹ́nìkan sọ. So àdìsù tí ọlọ́run bá ń bẹ́ ńlẹ̀lẹ̀ ṣùgbọ́n àwọn tó bá wà ní orí ṣéun kankan wọn ò wá ìmọ̀ nípa ẹ̀sìn ẹ lọ bá ń pé bó láti kírun bó láti gbà bó láti ṣe kankan ọ̀rọ̀ nípa pé bó ni àti fẹ́ wà sọ́la bó la fẹ́ ṣàdúrà tẹ́ pé àmọ̀ tẹ́ pé àṣọ pé ah tó bá ní kó kú kó kú tó bá ní kó má kú kó má ṣe kíni tó bá ní kó dolówó kó dolówó so nǹkan táwọn yẹn kàn wá nù yẹn so kì í ṣe ẹ̀sìn gángan so àwọn gbọ́dọ̀ gbọ́yé dáadáa so ìjọ kí táwọn yẹn bá ṣe lọ́nà dáadáa lọ wíìlì àdúrà nìkan lẹ́ẹ̀ máa ṣe bẹ́ẹ̀ ẹ̀ lè ṣe nǹkan mi tó yàtọ̀ sí sójú àdúrà lọ so kì í gẹ́sì kí n kankan so bí náà kẹ ẹ̀yàn náà fúlà ẹgbẹ̀rún kankan so nǹkan tẹ́yàn ọ̀yàn wọn ṣe nìyẹn so ẹ̀sìn nídìí mà ó nídìí àgbọ́yé ẹ̀sìn ó nídìí àwọn kan máa ń so kéèyàn tó kéèyàn gba àgbọ́yé ẹ̀sìn kọ́lọ́ bá kó fún alágbọ́yé rẹ̀ so ìwọ̀n bá tèmi lè sọ náà nìyẹn so tèmi náà bá ṣe mistake mi kọ́lọ́ kó ṣàforíjì fún mi. aláǹdì wọn bẹ̀rẹ̀ question yìí pé àwọn èèyàn kan wà nínú àwọn a ah, ilé ayé yìí àbìdíyàn yàn tó kọ́lọ́ kó ṣàánú so kọ́lọ̀ ń kó ràn wá lọ́wọ́ pàtàkì jùlọ àwa tá a wà ní sáìdì ilẹ̀ Yorùbá ń bì so nǹkan yẹn jẹ́ nǹkan tí ó lágbára ní ọ̀dọ̀ wa kọ́lọ̀ ń kó sànù wa náà ni a máa bẹ Ọlọ́run ọba náà ni nígbà àwọn tẹ́jà àwọn òbí wa gbogbo wọn pátá yẹn kò sẹ́ni nǹkan tó nígbàgbọ́ tó jiná rárá nínú àwọn tẹ́jà àwọn òbí wa so tí wọn ò ní mú nǹkan kan míì mọ́ nàdá kan máa bẹ lọ́nà ni pé kọ́lọ̀ ń kó sáàgbà wọn ní ẹni so because nǹkan tó yẹ kí wọ́n yí padà ó ti wà ń bẹ̀ nǹkan tó yẹ kí wọ́n yí padà ni pé òṣì wà nínú ìlú yìí tí ò bá sí òṣì èèyàn ní ní problem òṣì kún nǹkan tó yẹ pé máa jẹ́ kí èèyàn ní problem jù láyé yìí so téèyàn bá sí òṣì èèyàn kì í ní problem lọ títí so ìgbà mìíràn dé pé olówó téèyàn bá lówó lọ́wọ́ tí ara ọmọ rẹ̀ ò bá yá nǹkan tó yẹ kọ́ wọn ni pé hospital èèlò ni wọ́n fẹ́ ná ń bẹ̀ yóò ní wọn lọ́mọ náà so ibi tọ́lọ́wọ́ bá ní ó gbà kókó tó di pé yóò tẹ̀ mọ́tò pé ìgbẹ́ndé ìbá kọ́ ní so yìí ní owó lọ́wọ́ gan nǹkan tọ́mọ bá tún ní owó lọ́wọ́ o lè ṣe dáadáa fáwọn òbí ẹ̀ kí wọ́n má máa ṣe ṣírìkù tó ní owó lọ́wọ́ dáadáa bìkọ́ yóò gbàgbó nǹkan ẹ lọ́wọ́ wọn tó yóò dẹ̀ sọ́wọ́n ọmọ gan ò lọ́wọ́ lọ́wọ́ lọ títí so ilẹ̀ ọ̀tàwá yìí problem kan tó ń ṣẹlẹ̀ nìyẹn tí wọ́n bá wò pé ọ̀nà wo la fẹ́ gbà sọ́ọ̀fù problem yẹn àwọn tán jẹ́ àwọn òbí ọ̀tẹ̀ ọ̀kọ́ lágbọ̀ọ́yé kankan náà kò sí gbogbo wọn pẹ́rẹ́ ẹ má lọ wo nǹkan lè ṣe ẹ má lọ wo nǹkan bí àwọn tó ń wo sẹ́yìn kò dé kò lè rọ̀ ọlọ́run so wọn ò wọ́rí kẹ̀kẹ́ ní tiwọn nígbèsè ayé wọn ọkàn wọn ò dúró gbẹngbẹn sórí ẹ̀sìn yẹn ara so ibi ọ̀dọ̀ wa ń bì kíkú púpọ̀ ó kú fún anú gan so wọ́n dẹ̀ ń affect àwọn ọmọ tá ẹ̀sìn gbẹ̀sìn gan ìwọ́n dábàá ní pọ́blẹ́mù kan àwọn òbí ò ní gbà wọ́n sáfẹ́ ká ṣe kankan táwọn fẹ́ ká ṣe wọ́n dààmú wa tẹ́gbẹ́ ẹ̀sìn wọ́n padà wà tún wá yòrò díẹ̀ náà so àfikọ́ náà bá kú sànù wa nítawọn abẹ́rẹ́ náà ni pé kọ́lọ́n bá bá tún ẹnì kọ̀ọ̀kan wa ṣe kó dẹ̀ ràn wá lọ́wọ́ fi kọ́ kò sí kàdá abẹ́rẹ́ sí i á ní pé tó bá ti ní ìmọ̀ tán ní mrs collins dára tìmí náà ìmọ̀ ọlọ́run bó wò ó sábà bí yóò gbà wọ́n ní ẹrú so kọ́lọ́n kó gbà wá ní ẹrú kó sànù wá. ọlámi ó dà kí mo fẹ́ gbọ́ question wọ̀nyí pẹ̀lú àwọn àlámàrí kan tó wà ńlẹ̀ yìí pé àwọn yẹn ní pé gbólóhùn ọlọ́run ó ti jẹ́ nǹkan fún àwọn nǹkan míì so látara bẹ́ẹ̀ tá a bá fẹ́ máa sọ̀rọ̀ ká máa pé Allahu ni a máa jẹ́ nǹkan tí a máa sọ so ní ti tèmi o pẹ̀lú wọn bá àgbọ́yé tí mo ní níwọ̀n bá ti mo pẹ̀lú nǹkan tí mo kà náà ni pé gbólóhùn tá a fẹ́ sọ tó jẹ́ pé gbólóhùn ọlọ́run tá a fẹ́ sọ gbólóhùn yìí gbogbo èdè kọ̀ọ̀kan ló ní wọ́ọ̀dù tí ń jẹ́ ọlọ́run ní ọ̀dọ̀ so ìní gbólóhùn yẹn ní ọ̀dọ̀ yẹn kálukú ló mọ̀ pé ẹnìkan jẹ́ tó ń jẹ́ ọlọ́run àbẹ́dẹ̀bà ní nígbàgbọ́ sọ́lọ́run ló yà kù so àwọn alábá náà dẹ̀ ní àlọ́ọ̀hù yẹn náà lọ́dọ̀ wọn ibi wọn ti ń sọ́kà náà bí gangan tó dé kì í sá ọlọ́run gangan lọ́wọ́ máa pé aláwọ̀ ni ẹ máa pè mí nù ló ń jẹ́ pé bàbá ànábì gangan ní tó ń jẹ́ ní kí ni Abdullah so Abdullah dẹ̀ ni wọn ò tí máa ṣe Islam gangan gbà ní Abdullah so ẹnìkan bá a kọjá àlàntì ẹ̀ kó pè ní pé nǹkan míì òun lọ́mọ tó fi pè bẹ́ẹ̀ so ìgbà wọn náà ni ni pé nǹkan tó wà náà ni àwọn ọlọ́run bá ní yìí kò ní wo nǹkan tẹ́ ń sọ jáde lẹ́nu tẹ́ bá ṣe mistake lẹ́nu ọlọ́run bẹ́ẹ̀ wù ìdọ́lọ́run bó wo gangan nǹkan tó wà nù gbáyà rẹ̀ gangan tá ló gbà lérò máa ń pè yàn lọ́lọ́run ọba bó wò so ẹni tó gbà lérò lọ́wọ́ bá máa lò fún wàá ní sọ pé ní tó sọ jáde nìyí ha tó dàgbà hmm, wà nù so ìyẹn gangan ti tó lẹ́rìí méjì kì fún pe àlọ́ ẹ mọ́ bàjẹ́ lé ẹlẹ́wọ̀n yẹn gba ọlọ́run kó bẹ́ẹ̀ ní nǹkan jà pé tó ṣe pé ó ti ṣe ṣírùkù tó gbópọ̀ pẹ́ ọlọ́run wáyé pé yẹn ti ṣírùkù yóò wọ̀ náà pé pé yẹn lọ́lọ́run pé ẹbọ ní ṣe torí pé ọlọ́run eléyìí wọn kọjá nǹkan tẹ́ pé èèyàn lè máa jà sí so ọlọ́run fẹ́ ká máa wádìí nǹkan ọlọ́run sàkátà àṣìyà rahmatan bikum ọlọ́run fẹ́ dákẹ́ nípa ọ̀pọ̀lọpọ̀ nǹkan kó lè bá ajá so káà nǹkan kọ́mọ̀ tú àwọn nǹkan kan lẹ̀ tá a bá wù so àbùkàrà máa bára so kọ́lọ́n kó so. No nǹkan tí a lè ṣe náà ni pé. so wọ́n bèrè question náà nípa pé àwọn òbí wa méjèèjì ká ṣe àdúrà fún wọn kódà lẹ́yìn ìgbàdá bá ṣe àdúrà ara wa tán abẹ́rẹ́ pé àwọn òbí wa méjèèjì náà ni wọ́n sì kí ni wọ́n tún súnmọ́ wa jù so àwọn náà súnmọ́ akótó kan ìyàwó wa so ká ṣe àdúrà fún àwọn òbí wa méjèèjì nígbà tí àbá rí i pé a ti ṣàdúrà ara wa tán tí wọ́n béèrè yìí nísìnyí báyìí pé káláwọn òbí méjèèjì ti kú ẹ tí ò bá mọ ipò tí àwọn òbí rẹ̀ méjèèjì wà báwo ni ó ti ṣàdúrà fún wọn àìdájọ́ pé àwọn bàbá méjèèjì mùsùlùmí ni wọ́n kú ṣé ìlú wa gbé ọlọ́run alámọ̀fínlẹ̀ abi ìnáwó káàna mílíọ̀nù mùsùlùmí ọlọ́run bá ń foríjì bàbá mi nítorí pé bàbá mi yẹn ó jẹ́ ọ̀kan nínú àwọn mùsùlùmí. ìdẹ́nu bá sọ náà ni pé tẹ́nìkan bá ti náà ni pé àwọn mùsùlùmí wọ́n ní nahkum bi zahiri àwọn máa dájọ́ pẹ̀lú nǹkan tó kí ni o tó bá fojú hàn ẹni ikú sí mùsùlùmí àdàpọ̀ kú sí mùsùlùmí náà ni so nǹkan náà kàn ní ni pé kò ní ká jẹmọ́ tọwọ́ lọ́n pé ìnáwó ká ní mẹ́rin mùsùlùmí àwọn àdáda ní mísà sàràm ṣe pé wà ní mísà sàràm kí ni o foríjì kádẹ́ ìdúrà tọwọ́ fún yín pé ìwọ ọlọ́run ọba so àtàkọ̀ bálíwù mùsùlùmí ni <laughs> ọlọ́run so àtúnwá rà lọ́wọ́ ju pé ká sọ pé ó yẹ kó àti màmá dájú tán ilé lẹ́nu pé ó wà náà so àgbọ̀dọ̀ riba, báyìí àgbọ̀dọ̀ jẹ́ kí ó rí báyìí so ká máa gbé ìwọ ọlọ́run bá gbà ní mùsùlùmí so ó sì tún wá dájú pé ká sọ yìí pé ó wà náà àwọn tó ti jẹ́ mùsùlùmí so ẹ̀dá àbá tí wàá mọ ipò rẹ̀ nínú Islam so ẹ̀dá àbá mọ̀ ipò rẹ̀ níṣẹ́ ó ti ní ọgbọ́n láti lè máa fi ṣàdúrà nìyẹn fún àwọn tí wọ́n jẹ́ àwọn òbí ẹ̀ ṣùgbọ́n nǹkan tá a máa lò nínú nínú ẹ̀sìn oníkan tá a máa ń lò ó ti ní paramítà kan tá a máa ń lò nínú ẹ̀sìn òun náà ni pé ẹni tó bá yẹ pé ó bá wà ní fifty percent ṣáàkù náà ń pe lẹ́yìn kò fún bá òbí òun tó kú mùsùlùmí náà àbí kèfèrí kò ní ṣàdúrà fún un so ẹni tó bá wà ní seventy five percent òun yóò máa ṣàdúrà pé pé mùsùlùmí ni ó jẹ́ seventy five percent ẹgbẹ́ ẹni sẹ́yìn so o ti mọ̀ kí seventy five percent lo twenty five percent ni pé kò jẹ́ mùsùlùmí òun yóò ṣàdúrà fún un ẹni tó bá wà ní ṣáàkù yóò filẹ̀ kò ní ṣàdúrà so ọlọ́ba kan ti mọ̀ pé ọmọ bí ó ti kẹ́ ọ̀dọ́gbọ́n wá pé twenty five percent ni pé ìjẹ́ ẹ̀ seventy five ni pé àjẹ́ mùsùlùmí kò tẹ̀lé sí rárá nìkìní so ìyẹn ní inú ọkàn rẹ̀ ni ó wà study kí ìjẹ́ mùsùlùmí bàbá àwọn kí ló ṣẹlẹ̀ tó fi òkè bí a ṣe mùsùlùmí ni ó jẹ ní àbí kèfèrí tó bá wò pé ah mi ò tí ì dáyé tí bàbá yẹn fi kú lẹ́yìn sọ nínú tàn ní pé ibi tó ń gbé nìyí àwọn tó dẹ̀ ń gbé àárín wọn gbogbo wọn ni wọ́n ṣe kí ni o gbogbo wọn ni wọ́n ń kírun ah, seventy five percent yóò jẹ mùsùlùmí ẹ jẹ́ wọn ṣàdúrà fún so àwọn nǹkan tí yẹn máa àwọn kọ̀ ọ́ inú yẹn àwọn ni ó ràn yàn lọ́wọ́ pé téèyàn fi mọ nǹkan téèyàn fẹ́ ṣe fún òbí yẹn ṣùgbọ́n láwọn ọ̀la. nàbùwọ ẹni bá ti jẹ́ pé bá ń kírun lẹ́ẹ̀kọ̀ọ̀kan nàbùwọ ẹni bá ti jẹ́ pé ó ń kírun lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí sì lọ yídì lẹ́ẹ̀kọ̀ọ̀kan mùsùlùmí ni tó bá ti kú ṣẹlẹ̀ lè ṣàdúrà fún ó sà lọ yídì kò sọ pé òun lọ òun wà ní ṣọ́ọ̀ṣì sí kíní so ó lọ yídì lẹ́ẹ̀kan rí ó sì dé mọ́ṣáláṣí ìbẹ̀rẹ̀ àwẹ̀ ó náà wá kírun ó fowó lẹ̀ ẹ tó ó ṣe àdúrà ọ̀sẹ̀ àṣẹṣe tó wà ní ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan mùsùlùmí ni sọ àwọn afágbà fi mùsùlùmí ni sọ á máa fún. a lè gba nǹkan tó yìnbọn bá mú wá náà à nípe lódodo àṣẹ nípe ní irọ́ èhun kọ́ ni wọ́n pè bẹ́ẹ̀ torí pé wọ́n kalẹ̀ máa pẹ́ tí kò tí ò dá Nóà mọ̀ ó wà nù báíbù so nú àwọn máa pẹ́ ó wà nù báíbù so gbogbo àwọn tàtà ń sọ yìí ó wà nù báíbù náà so irú ẹni báyẹn àwọn tó kọ́ máa ń wá síwájú so àwọn tó wá síwájú náà táìmù tí wọ́n ń lò nù torí pé ànábì Adam náà one thousand years ló lò láyé pẹ̀lú ẹ̀kọ́kọ́ dùbọ̀ ẹnìkan ní díẹ̀ ń bẹ tẹ́tẹ́lẹ̀ ẹ ọkọ̀ bùn ẹnìkan ní díẹ̀ rẹ àfẹ́ sàlàyé lẹ́yìn ṣùgbọ́n ọlọ́run ti padà fún padà so <laughs> ó bá nàbí Dawud ó fún ní díẹ̀ bẹ́ẹ̀ so ó fún ní forty years bẹ́ẹ̀ so gbàdọ̀ wá rí pé ọ mọ̀láka kó wá dé wá bá a lọ wá rí pé ah ọlọ́run ó ti gbàgbé ni so ọlọ́run bàbá yín ádámà gbàgbé yín náà má gbàgbé nǹkan náà ni so so ọlọ́kadà fún ní olùfẹ́lú forty years So, dẹ̀ tún fún padà sí so ládàá bẹ́ẹ̀ olú one thousand years láyé nǹkan náà ń sọ pé one thousand years ni àwọn èèyàn bá mo fẹ́ fi sọ nǹkan tí mo fẹ́ béèrè ni o tó gbé bí ádámù ti ga yẹn bí ádámù ti ga òun nìkan ló jẹ́ tó ga jù láyé àwọn èèyàn tó kù lọ́nà bá ń dálé ìgbà náà wọ́n ń kéré sí ádámù ni so ádámù náà lè lo one thousand years àwọn ìgbà ènìyàn kan ò tẹ́ pé ọlọ́mọ lo age yẹn náà bẹ̀ ènìyàn kan ò ní lò kọjá kí ni o one thousand years láyé láíláí ẹ̀dùkẹ́ ẹni sẹ́yìn so tí wọ́n sọ pé ẹnìkan lò kọjá rẹ̀ so kò ní sí so ayáde kúrádẹ́ fi pé ànábì inú lè kí ni o nine hundred and fifty years láyé so náà pé ẹnìkan ní mẹ́tùsí àtọ́bàtẹ̀ wá exist ẹgbẹ́ ẹni sìn omi pé kò ní lò ó wá lè lò kọjá núhù o pé o ti wá bí fọ́ núhù so kò ní lò kọjá one thousand years láyé. ẹni o ti di èjì kan kó tó jíṣẹ́ fún mi. ẹ náà mo sọ forty years o wá lo nine hundred and ten sí o jẹ́ nine hundred and fifty years so dáná bí núhù ti so ìgbésí ayé rẹ̀ ọlọ́run bá ti sàwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà bẹ̀ ní kíní ṣùgbọ́n tí o lè má sàásìkò fún aláàtúntò máa ṣàlàyé ìgbésí ayé ọ̀rọ̀ dáwà là ń sọ nínú tẹ̀síìdì gangan nísìnyí so kọ́lọ́n kó sànù wa so kọ́lọ́n kó fún alágbóyè sí i. ẹni bí àwọn tó gbà fún